náà òṣèré Fẹ́mi Adébáyọ̀ Sálámì ti jáde lórí ẹ̀rọ ayélujára wọn láti sọ fún àwọn òṣèré pàápàá jùlọ àwọn ọmọ ẹgbẹ́ TAMPAN kí ó darapọ̀ mọ́ ètò health insurance scheme àti pension scheme láti lè dẹ́kun àṣà títọrọ owó lórí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn olóṣèré bá ní ìdojúkọ àìsàn. Fẹ́mi Adébáyọ̀ Sálámì wọ́n jẹ́ National Legal Officer fún tampan. ìròyìn kejì ìyábọ̀ òjó gbajúmọ̀ òṣèré ìyábọ̀ òjó ti jáde lórí ẹ̀rọ ayélujára wọn láti sọ̀rọ̀ nípa bí gbogbo òṣèré olóòtú olùdarí ayàwòrán àti gbogbo ẹ̀ka nínú iṣẹ́ òṣèré ṣe lè parapọ̀ láti mú ìdàgbàsókè bá ẹgbẹ́ tampan wọ́n sọ pé bó tilẹ̀ jẹ́ pé àwọn kò fi taratara jẹ́ ọmọ ẹgbẹ́ ṣùgbọ́n wọ́n ṣèlérí wípé àwọn máa bẹ̀rẹ̀ sí ṣe ojúṣe wọn bí ó ti tọ́ àti bí ó ti yẹ. kókó ọ̀rọ̀ yìí jáde látàrí bí òṣèré àti akọ̀tàn Gbẹ́ngà Àjùmọ̀kọ́ tí ó wà ní orí ìdùbúlẹ̀ àìsàn tí wọ́n sì jáde lórí ẹ̀rọ ayélujára láti bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ owó. ìròyìn kẹta òṣèré arábìnrin Wùmí Toríọlá ni ọlọ́run ti fi ọmọ tuntun ọkùnrin làǹtìlanti dá lọ́lá o a kí wọn pé wọn kú oríire o ìròyìn kẹrin a kí olólùfẹ́ wa bàbá wa àgbà òṣèré Chief Lérè Pàímọ́ pé wọ́n kú oríire o ti ọjọ́ ìbí wọn tí wọ́n ṣe pé eighty years old. ìròyìn karùn-ún gbajúmọ̀ òṣèré ti ẹ̀ka tíátà ti òyìnbó Tonto Dike ti jáde lórí ẹ̀rọ ayélujára wọn láti dúpẹ́ lọ́wọ́ gbogbo olólùfẹ́ wọn nígbà tí wọ́n pé five million followers lórí ẹ̀rọ ayélujára ti Instagram wọ́n ní nítorí náà àwọn fẹ́ yan obìnrin márùn-ún tó jẹ́ single mothers láti pẹ̀lú àwọn márùn-ún ti tẹ́lẹ̀ tí wọ́n ń fún ní owó láti tọ́jú ọmọ wọn lóṣooṣù. wọ́n tún sọ wípé bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn rí wọn bí òṣèré tí kò tíì jáde nínú eré kankan fún ọ̀pọ̀lọpọ̀ ọdún àti wípé àwọn awuyewuye pọ̀ lórí wọn ṣùgbọ́n wọ́n dúpẹ́ pé síbẹ̀ Ọlọ́run ń gbé wọn ga àwọn olólùfẹ́ wọn dẹ̀ ń pọ̀ sí i. ìròyìn kẹfà gbajúmọ̀ òṣèré Tóyìn Àfọláyan tí àwọn olólùfẹ́ wọn pè ní Lọ́lá Ìdíje ni wọ́n ti fi àmì ẹ̀yẹ Veteran Movie Award ta lọ́lá àwọn City People ni ó ṣe àgbékalẹ̀ àmì ẹ̀yẹ yìí wọ́n yàn wọ́n látàrí iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe láti mú ìdàgbàsókè bá ẹ̀ka tíátà ti Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré bíi Bíọ́lá Báyọ̀ Howell Adémọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n ti fi àmì ẹ̀yẹ ta lọ́rẹ. Ìròyìn keje ẹgbẹ́ AGN tí a ń pè ní Actors Guild of Nigeria ti ẹ̀ka ìpínlẹ̀ Èkó náà ti gba àmì ẹ̀yẹ láti ọwọ́ City People's Award gẹ́gẹ́ bí ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn òṣèré tí ó tayọ jù nínú àwọn ẹgbẹ́ tó kù nítorí àwọn iṣẹ́ àti ètò lóríṣiríṣi tí wọ́n ń gbé kalẹ̀ láti kọ́ àwọn ọmọ ẹgbẹ́ Actors Guild of Nigeria àwọn ẹ̀kọ́ tó lè mú ìdàgbàsókè bá wọn lára àwọn ètò tí wọ́n ti gbé kalẹ̀ ní Capacity Building Summit tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tuntun ti ní àǹfààní láti kọ́ ìmọ̀ sí i.